sílé iṣẹ́ wa Gbankanbi TV. káàbọ̀ sílé iṣẹ́ wa Gbankangbèyè civil station lónìí àyíká tó fetí sílẹ̀ fún ìyálẹ̀ta àmì ọ̀tà tó mọ fún wa lónìí. jàǹdùkú kọlu olùwọ́de APC nípínlẹ̀ Ìbàdàn Fọlárin Auxilary nàka àlébù síra wọn. lẹ́yìn tí ẹgbẹ́ òṣèlú APC ṣe ìwọ́de ìpolongo lọ́jọ́ ìṣẹ́gun káàkiri àwọn agbègbè kan nílùú Ìbàdàn ìròyìn ti jáde látọ̀dọ̀ àwọn olólùfẹ́ olùdíje fún ipò gómìnà lẹ́gbẹ́ òṣèlú náà sẹ́nitọ́ Teslim Fọlárin Fọlárin ní àwọn jàǹdùkú kan kọlu àwọn olùwọ́de náà lásìkò tí wọ́n fi ìwọ́de ìpolongo ìbò fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí ń ṣe olùdíje sí ipò ààrẹ fẹ́gbẹ́ òṣèlú APC ìròyìn náà sọ pé ọkọ̀ àwọn jàǹdùkú náà gún ọkọ̀ àwọn jàǹdùkú náà gùn dé ọ̀dọ̀ àwọn olùwọ́de náà kí wọ́n tó kọlù wọ́n lọ́jọ́ ìṣẹ́gun ìwọ́de náà wáyé nílùú ìbàdàn àmọ́ ṣá tòsílẹ̀ fọlárin ti nàka sí ọ̀dọ̀ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ṣèyí mákindé pẹ̀lú aṣíwájú ẹgbẹ́ alákòóso gáráàjì ọkọ̀ nípínlẹ̀ náà PMS Alhaji Murtala Lamidi tí ọ̀pọ̀ mọ̀ sí Ordinary ó ní àwọn méjèèjì yìí ló dúró gẹ́gẹ́ bí ìròyìn tó ń lù fún àwọn jàǹdùkú náà Ordinary ló lọ wájú ìkọlù àwọn jàǹdùkú náà Teslim Fọláyìn ló sọ bẹ́ẹ̀ nínú àtẹ̀jáde kan èyí tó fi síta lọ́sàn-án ọjọ́ ìṣẹ́gun tẹ̀síní ìfọlárin ní àwọn olólùfẹ́ òun ló fara ṣèṣe lásìkò ìkọlù náà ó ní òun tó kù jẹ́ káàtó lèyí àti pé ìwà ipá tó lè da omi àlàáfíà ni àwọn ọmọ ọlọ́kọ̀ èrò PNNC náà wù ó ní láti èyí ni àwọn jàǹdùkú náà ti kọlu àwọn èrò tó ń wọ́de ọ̀hún bí ó tilẹ̀ jẹ́ wípé níwájú ọ̀sùláyì gangan ló ṣíwájú àwọn jàǹdùkú náà lágbègbè ìyànà abiran ní àti máa lọ sí ọ̀nà ọjà ọ̀jẹ̀ nílùú ìbàdàn ìbanilórúkọ lásán lẹ̀sùn tí APC fi kan Ọ̀sláì PFMC ló sọ bẹ́ẹ̀ àmọ́ ṣá alukóró fún àjọ PFMC nípínlẹ̀ Ọ̀yọ́ Ẹ̀míọlá Jẹ̀lílì ti sọ pé irọ́ funfun báláwú ni ẹ̀sùn tí wọ́n fi kan ẹgbẹ́ náà àjọ PFMC ní ara ọ̀nà láti ta epo sí aṣọ àlà alága àjọ náà nẹ̀ ó ti di ìwà àti ìṣe ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀yọ́ láti máa dá orúkọ Osinayi ní ìgbàkúgbà tí wọ́n bá ti jáde láti ṣàlébà orúkọ rẹ̀ jẹ́ ó ní àlàáfíà ìlú la jọ ń wá fún àwọn àti wípé bí ètò àkóso ọkọ̀ akérò nípínlẹ̀ Ọ̀yọ́ yóò ṣe kàṣẹ̀jẹ̀rẹ̀ làwọn ń lépa báyìí kì í ṣe ọ̀rọ̀ wàhálà abẹnu tó wáyé lẹ́bàá òṣèlú APC APC Ọ̀yọ́ ló dá àṣà ìbílòkàn sílẹ̀ ọ̀dọ̀ wa ní Tinubu ti gbé àṣà náà alága APC Ọ̀yọ́ ló sọ bẹ́ẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ ni olùdíje fún ipò ààrẹ Nàìjíríà lẹ́gbà òṣèlú APC aṣáájú Bọ́lá Ahmed Tinubu ti mú ọ̀rọ̀ akọmọ̀nà rẹ̀ ìmílọ́kàn APC aṣáájú Bọ́lá Ahmed Tinubu ní ìpínlẹ̀ Ọ̀yọ́ alága ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀yọ́ Isaac Ajíbóyè Ọmọdẹwù ló sọ èyí lásìkò tí àwọn ọmọ ẹgbẹ́ náà kan ṣe ìwọ́de láti polongo ìbò fún ipò ààrẹ fẹ́gbẹ́ òṣèlú APC aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìwọ́de ìpolongo àlàáfíà náà tó wáyé ní òwúrọ̀ ọjọ́ ìṣẹ́gun bẹ̀rẹ̀ níwájú olú ilé ẹgbẹ́ APC nípínlẹ̀ Ọ̀yọ́ ìwọ́de náà sì ló gbé wọn dé agbègbè Òkè Adó ní Ìbàdàn èyí tó tún fún àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú náà láǹfààní láti ṣe ìgbàwọlé ìta gbangba fún àwọn olùdíje tí ẹgbẹ́ òṣèlú APC fà kalẹ̀ láwọn ipò òṣèlú gbogbo tó wà fún dúdú lásìkò ètò ìdìbò àpapọ̀ tó ń bọ̀ lọ́dún 2023. Teslim Lókàn ni akọmọ̀nà APC Ọ̀yọ́ kí Tinubu tó máa lò ó èmi ló kàn bó tilẹ̀ jẹ́ wípé àìfarahàn àwọn ẹ̀kan ẹgbẹ́ òṣèlú náà kan níbi ìwọ́de ìpolongo náà sì tọ́ka sí ìná àwọ̀ tó jó láàrin ẹgbẹ́ náà síbẹ̀ àwọn ẹ̀kan òṣèlú kan yọjú lára wọn ni olùdíje fún ipò gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC sẹ́nitọ́ Tesmil Fọlárin Sarafadin Aliu Fatai Buhari Akin Alabi àti Ọlámìjú Akálà ọmọdéwu ní olùdíje sí ipò gómìnà nípínlẹ̀ náà Tesmil Fọlárin ló kọ́kọ́ bẹ̀rẹ̀ àṣà lílo àkọ́mọ̀nà Tesmil ló kàn ó ní eléyìí tó ní ó di ìlú mọ̀ọ́ká pẹ̀lú aṣíwájú bọ́lá ahmed tinubu báyìí àmọ́ ó ní ọ̀dọ̀ àwọn ní ní ìpínlẹ̀ ọ̀yọ́ ni tinubu ti yá ọ̀rọ̀ náà lò nínú ọ̀rọ̀ tirẹ̀ tẹ̀sílẹ̀ fọláyìn tó díje fún ipò gómìnà nípínlẹ̀ ọ̀yọ́ rọ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú náà láti túbọ̀ tẹ̀síwájú máa wù mọ́ wíwàásù ìrere nípa ẹgbẹ́ òṣèlú náà fún àwọn olùdìbò gẹ́gẹ́ bí ó ti ó ṣe sọ kò sí ẹni tó lè halẹ̀ mọ́ APC mọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ àwọn alátìlẹyìn náà tó gbé àwọn káàdì pẹ̀lú oríṣiríṣi àkọlé bíi àwa ló kàn jàgàbá ló kàn tẹ̀símì ló kàn dìbò fún Tinubu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ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 ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa o nine zero seven zero nine seven eight three six two. Olóyèdárì Sàká lolóròyìn yìí.